very to you. before becoming Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. So when you are communicating within the scope of Southwest in Yorùbá land, we have to respect our mother tongue, which is Yorùbá language. Our appeal to the celebrants. Ṣé wàmí Ọlọ́run I will communicate in the full language so that I can talk to my people in the details that you will understand very well. Before that, let me recognize one of our, one of our He was one of the people that trained me as an activist when I joined Freedom Fighter in 1993. Dr. Joe Oke Ogumakin, President of Human Rights. At the same time, With our background, we don't call it an high table. We call it service table. And then you look Lukman Garu, MD Garu Technology Nigeria Limited. Dr. Mustafa Adebelo, Department of Religions and Peace Studies, Lagos State University. Dr. Lukman Jiwara, representing His Royal Majesty, Signor Ede, and the celebrants, Sheikh Gani Sanusi, and your Honorable I realized it's a God gift to the entire nation. A celebrant must not give a lecture. You invite people to come and lecture in your program as a celebrant. I'll give it one welcome address. From what I listened from his address, I told him that next time when you celebrate celebrating your birthday, you are giving a detailed talk of words and speech like this. must be published in motion and be circulated to all their They pay much premiums for the less privileged children, the widows, the old people in their society, and those people who do not even have jobs. They give them certain money and accommodation, which we can call a shelter to sustain their life before they have a very good job. But in Nigeria today, we have We have everything. call somebody that will be part and parcel of your religion. And from the context of the lecture, Do will you cause those people believe on this in your congregation? Hallelujah. ìṣẹ̀lẹ̀ o bí a bá ń gbẹ iṣẹ́ sí àkólẹ̀ ìwáyẹ sí àlùbáríkà yíyá yá máa jẹ́ ti yó o bí a ṣe kí ààrẹ náà wà lóko tó tiẹ̀ kọ́ sí wọ́n sàlàyé fọ̀rọ̀ aláàjì ọlọ́mọdá ẹ wá dó pẹ̀lú ààrẹ kí ẹ lè pèsèntì ilé ìfowó adúgbò náà wọ gbẹ̀yìn ní kéèkì náà sí o ìwé tá a kọ fún ètò yìí humanity comes before religion ó ti wà pẹ̀lú wa bí kò dẹ̀ ní sígìrì pẹ̀lú ẹ̀ ẹ ti mọ̀ pé àwọn tó láǹfààní àti aṣọ àwọn ti jẹ ìwé ẹ bá mú ìwé wá fún ọlọ́mọdá ń tọ́ lọ́wọ́dá bá fẹ́ fi ràwé.